ọmọ yorùbá ni mí yorùbá nìran mi mo kí wa ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ sì kú ní àjò náà ẹ kú iṣẹ́ takuntakun rẹ̀ látòrí mọ̀mọ́ dúpẹ́ onítìrí ẹ kú iṣẹ́ o mọ̀mọ́ àlùbáríkà àti gbogbo mọ̀mọ́ mọ̀ tó rọ̀gbà yìí wọn ká tó jáde àwọn tòótọ́ ọba àwọn balẹ̀ ẹ kú iṣẹ́ o orí bẹ́ẹ̀ dojú tì mo wá tó kí àwọn bàbá bàbá náà bàbá mi àkọ́bí ọmọ òdua bàbá mi fádétí fádétí náà tiẹ̀ nọ́mbà wà ní tiẹ̀ tiẹ̀ yé mi mo sáré bàbá mi fádétí mo fi kẹ́yìn bàbá bàbá bàbá bàbá bàbá ẹ jẹ́ jẹ́ ọmọ o torí ọkùnrin tó dúró lórí ìrìn àjò yìí ó yá gbó fún o àwọn ọkùnrin ọbẹ̀ odò ọkọ̀ jẹ́ a sì láwọn tó tó dúró báyìí ẹ̀mí yóò gùn fún amọ̀rìnba mo wá tó lọ sọ́dọ̀ àwọn ọ̀dọ́ mo fi kí bàbá mi ọ̀gá mi ṣe ń ba jáwọ́ láyà black lion mo fi kí gbogbo ẹ̀yin ẹ̀yin ọ̀dọ́ pátápátá ògo yóò bú jáde pẹ̀lú ògo ọlọ́run ẹni wájú ní ẹ̀mí dèrò ẹ̀yìn epo ọ̀tún ni ká yín aṣọ ògo tí ẹ ṣe mọ́lẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan yín ẹ̀yin lẹ́wọ̀ọ́ tá a bá wá rí àwọn alágbára náà tó lẹ́yìn kọ́ lẹ́wọ̀ aṣọ ògo yín tó lòun ò ní bóun nígbà ọlọ́wọ́ yóò bá fẹ̀mí ẹ̀ ṣòfò ni mo tó fi kú ni o èmi àlímọ̀ náà ni o ti ẹ̀sùn mi báyìí o kódà ẹ̀mí mímọ́ ìjẹ́ gbádùn ni o lórí mo tiẹ̀ sọ pé tiẹ̀ ní sọ̀rọ̀ fún jọ mélòó kà mọ́ kọ́mẹ́ǹtì náà ni ṣùgbọ́n tọ́lọ̀ tó wá rán mi láà tó gbẹnu tó tó sọ ọ́ sí mi lọ́wọ́ báyìí mo gbọ́dọ̀ jiyàn rẹ̀ mo gbọ́dọ̀ sọ. mo sọ ọ̀rọ̀ owó ní àná wípé àwọn tí ó ṣe owó yẹn olúwa ní sọ fún wọn ní ìṣe wòlíì ní ṣe pásítọ̀ bó ṣe wá sí mi lọ́kàn bó ti gbé fún mi níwo wípé àwọn tí ó ṣe owó yẹn bí wọ́n mọ̀ kí wọ́n design kí wọ́n lọ́ọ́ bá sí ní kí wọ́n design rẹ̀ kí wọ́n wá gbé lọ sí ọ̀dọ̀ àwọn ẹni ẹ̀mí kí wọ́n lọ wò ó kí wọ́n lọ wò pé ǹjẹ́ ìwọ olúwa ṣe tó fẹ́ ká ṣe rèé ó ní wọ́n gbóhùn wípé òun tó fẹ́ nìyẹn tí ò bá fẹ́ ọlọ́run olówó yọkù mi yóò yé wọn pé ẹ lọ síbẹ̀ ẹ lọ síbẹ̀ yìí kò jẹ́ tẹ́ fi yín báwọn. ó wá sọ fún wa máa sọ fún ẹ pé mo sọ lánàá pé Awólọ́wọ̀ Awólọ́wọ̀ Awólọ́wọ̀ tí wọ́n bá fẹ́ sọ ó ní àwa tá à ń dá akọ rẹ̀ lóòótọ́ ni ọlọ́run fẹ́ lu awólọ́wọ̀ o ọlọ́run sọ pé òun fẹ́ lò nígbà yẹn ó ní ṣùgbọ́n ìwà tí awólọ́wọ̀ wù ìwà ìmọ̀ bí mo ṣe lè pe yorùbá yẹn pé ìwà bí kẹ́yìn òfin nǹkan sọ yẹn pé ibi báyìí ni mo ní kọ́ ọmọ sọ o tó tó wá kọjá ààyè rẹ̀ lọ́bi tí ọlọ́run ò ní kọ́ wà gbígba iṣu àti ádámù àti éfà ṣe é kó fi ádámù sínú ọgbà àjàrà ọgbà éfà bí nǹkan kan ó fi sínú ọgbà kan torí yọ sátẹ̀yẹ mi ṣe pásítọ̀ kọ́mọ yé gbogbo wa jàre èmi gan ọmọ bíbo bí ṣe gbé kalẹ̀ ó yẹ mọ́ ọkọ́ ni ó ní tọ́wọ́ aranjú pé àyín kankan tó kù òdìdí tí ọlọ́run fi sí ó ní kí n wá wo ìta Awólọ́wọ̀ yẹn tí n bá ti gbà mọ́tò rẹ̀ dáadáa ó ní ibi tí yóò fi sí ó nígbà tó fi sí ibi tó wà yẹn ó ní kò sí ẹni tó bá ọmọ Yorùbá o ó ní gbogbo nǹkan lókè ó ní nọ́mbà wà láwà ó ní nọ́mbà kó sì rí gbá pé nta tó ṣe wọ́n ní the best of the kìnìún kan kìnìún kan tó ṣe the best of cocoa house the best kìnìún kan bí ẹ ṣe ń pèrò tó wọ́n ní làkọ́kọ́ wọ́n ní kò sí tó ṣe nígbà nígbà tí ọlọ́run tó fi síbi tó fi sí ní Awólọ́wọ̀ ní òní ọ̀gbọ́njú mi ní ọ̀mọ́ o wọ́n ní kò sí tó ṣe wọ́n lókèlókè gbogbo kọ́ńtì ní ẹ ti ń wò wá tí ń wò àrò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe wọ́n ní gẹ́ẹ̀ tó yẹ bàbá yìí tó lọ ọdún sí tí ọ̀kan wọ́n ló jìyà rẹ̀ o bí ẹ ṣe gbé wá fún mi ní ẹ̀mí mi ò lẹ́yìn kankan mi ní kankan mi ṣe wòlíì o ọlọ́run ò fi ìyá rẹ̀ jẹ́ oyún tì mọ́nu tó ó ní tó wá lé lọ tó èfi tí yóò fi sílẹ̀ o ó ní tó wá tẹ̀ lọ́wọ́ mo ní kọ̀tẹ̀ mi náà mo tó dáa mo ní kọ̀tẹ̀ lọ́wọ́ rẹ̀ nígbà tó ọlọ́run mo sì lo àìdán nídìí rẹ̀ ọlọ́run ló jẹ́ pé mi nìkan mo ń bẹ́ẹ̀ tí mo ti ṣiṣẹ́ wọ́n bá ní à mo ní kọ̀tẹ̀ lọ́wọ́ ìsìlẹ̀ tí mo bá sọ̀rọ̀ ó ní kọ̀tẹ̀ lọ́wọ́ ó nígbà tí ọwọ́ akúnìsì ọlọ́jọ́ wo la wá yà sọ́tọ̀ fún Awólọ́wọ̀ pé à nítorí pé ti ṣe nǹkan báyìí kankan ó ní ta wá fi rántí rẹ̀ ọ̀làmọ̀dá akọ̀rẹ̀ ló là rántí rẹ̀ mọ́. ó àánú ọjọ́ kẹ̀kẹ́ ó ní àsìlè mú ó ní kò tẹ̀lé àṣẹ òun ọlọ́run ọwọ́ ajé fún mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ wò lè mọ̀ tú ìyẹn ṣe pásítọ̀ ọwọ́ á ní kí n wo Abíọ́lá yẹn o ẹni mo dá lẹ́nu jọ́ mẹ́tẹ̀ inú mi bí ìgbà pé mi àti bàbá yẹn ẹ̀rù ọlọ́run tó bá o abiola ó kú nípa tara ni kò kú nípa tiẹ̀ ní mo fẹ́ kó lọ yé yẹ̀yẹ́ ẹ fi ẹ̀mí sọ́nà gidigidi gan ó ní òdójúlé ẹbí ẹbí wo ni mo tiẹ̀ sí gbogbo nǹkan tí wọ́n ṣe sí lóòótọ́ tí fámìlì ọkọ tí mo dìde sí mọ̀mọ́dé pé onítìrì táwọn àbúrò ọkọ àwọn ọmọ gan tí wọ́n tó kọ bàbá wọn tó kọ gan tí wò tí gbógun ti bàgbọ́ mọ́ yí pé kí ló dé bọ́bà dákú ọ̀dákú tiẹ̀ kú má fọwọ́ kọ àwọn ẹbí àwọn ṣèkìlì kankankan ẹ wò ní gbogbo wọn láti jọ iye jọ àwọn fámìlì àwùjọ jẹ́ yàrá rẹ̀ gan wọ́n tún sùn bá ìrìn àjò yìí ni à ah, kábíyèsí rẹ̀ ọba àwọn ọba ó ní Abíọ́lá ta wá ń wò yẹn o ó ní iṣẹ́ ló rán o ó ní lóòótọ́ òta ṣe tiẹ̀ ó ní ṣùgbọ́n kò kú ó ní ẹni ẹ̀ ó ní ẹ̀mí rẹ̀ sì tún ṣiṣẹ́ lọ fún wa ó ní màmá dúpẹ́ orí tí tóun ló yẹ o ó lẹ́ni tó bá dojú òun kọ́ wà láìta rẹ̀ mo fi tanú àwọn èèyàn fi ń ṣe mí mo sáwọ́ àdárẹ́ ni pé bó láti ṣe wá sọ fáwọn mọ̀ jẹ́ wọ́n ìyá bẹ́ẹ̀ sì fatílẹ́yìn ìyá níbi tẹ́mi bá dé ẹ̀ẹ̀kan tí mo wò wọ́n dàgbé ẹ̀ẹ̀kejì ẹ̀tí àtàbùkù ni yìí ti ẹ̀tí lọ kẹ́yìn ẹ̀kan mọ́ ẹ̀tí bá dájọ́ ìrìn àjò tọkàntọkàn tí mo ti kó lẹ́nu kó dúró dáadáa tí ọlọ́run wá rí pé ọlẹ́bọ lẹ́rù tó wá sí ìyá rẹ̀ jẹ́ bàbá nílẹ̀ yorùbá yìí ní lọ kẹ́yìn kankan o ẹ̀yin ọ̀gá bẹ́ẹ̀ ni adágbẹ́jẹ́lẹ̀ tí ẹnu sọ́ọ́bì ó tún ẹ̀ fúnra rẹ̀ ni o tọ́lọ́ ló wo sẹ̀sán fún oníkálukú kì í sọ̀rọ̀ eré o èmi ọ̀rọ̀ ayé ìgbà sẹ́rìn sẹ́wọ̀n sì dáṣọ́ sílẹ̀ wo sòfò fún mi pé wọ́n sì sẹ́rìn sẹ́wọ̀n tọ́lọ́ ni kì í máa wí nínú àjò yìí ni mò ń wí o ibi ó sì fi mí sínú àmúra ìjókòó mi sí yìí ni wọ́n bọ́ gbangba o wọ́n wá lè bóòmí bọ́ gbangba o ibi ó fi mí sínú ìmọ̀ra jókòó mi sí mọ̀ra láńtẹ̀ lórí àjò bó ṣe kí mọ́ rìn tí àwọn tó bá lọ fatí lẹ́yìn ìyá tó bá lọ fatí lẹ́yìn àtọ́ bá ní ẹ̀ka wọn sọ pé àwọn ọ̀gá mi sì lòdù àná wọn lójú àná gbogbo tí ó ládùn ẹgbẹ́ wọn sọ̀rọ̀ lé lórí kò jẹ mọ́rọ̀ ni ládùúgbò yóò ṣe kétó kápẹ́ ara kẹ̀mẹ́ aláàmọ́ lọ báńkì báńkì èrò kẹ́ẹ̀ni tètè kọ́wọ́ ọmọ yín bọ́sọ ẹ̀yin ẹ̀yin tẹ̀ lọ tẹ̀ ń bọ̀ tẹ́ pé gbogbo ọ̀rọ̀ ní sojú yín mọ̀mọ́ tí ọlọ́run gbé kalẹ̀ sínú lọ́wọ́ tó jẹ́ bí àwòrán wa tó gbé wọ̀ bí ènìyàn ọlọ́run ní ṣiṣẹ́ rẹ̀ lọ́nà ayé rẹ̀ o ọlọ́run náà mọ̀mọ́ dúpẹ́ onítìrí o ọlọ́run aláṣẹ pé ló pèrè ọlọ́run pé ló pèrè ara rẹ̀ fẹ́mi yípo ọlọ́run aláṣẹ pé olóhùn sì ṣàṣẹ olóhùn sì parí iṣẹ́ rẹ̀ ó ní gbogbo ògbóyè olóhùn wọ́n gbà á gbogbo bó ó ní àmọ́ wo mídíà tí ọ̀dà mọ́ ó ní àmọ́ gbọ̀rọ̀ tí òsèkì mọ́ ó ní àmọ́ sèkì kan tí òsè mọ́ tó wáyé kí wọ́n tó káwọn àwọn bàbá yìí àwọn ìgbìmọ̀ yìí àwọn adarí wa yìí ẹbí wọn sí ẹbí rẹ̀ fẹ́ kàn gbà ni tẹ́ ẹ máa dààmú ara yín tẹ̀síwẹ̀ dààmú wọn wọ́n bá ṣe irúbi mọ wà lóbi ò báyìí tí mò ń tẹnu ọmọdé pẹ̀lú tìbí ẹsẹ̀ lẹ̀ mọ́ pẹ́ẹ́kẹ́ pé twenty four seven yìí wọ́n láì tàbí kò sóyè tí wọ́n fún yín mọ́ ibi tí wọ́n lọ ni wọ́n mọ̀ mọ́ mọ́ lọ wọ́n tó wá sáré bọ́ta àwọn tí wọ́n da àrùn mọ́júmọ́ àwọn tí wọ́n ò sùn tí wọ́n tó náwó owó ògbójú wọn ipe kí ràn wọ́n kọ́ bọ́ọ̀lù ẹ̀dúgbèkùn wọ́n tún wá ní àwọn kan tó lọ wọ́n ṣe kankan o sẹ́bẹ̀ bá lọ bẹ̀ sẹ́ẹ̀ ní gbọ́ etí ogun ni nínú ọ̀bàgbọ́ yìí kì í sétí àmọ́ sẹ́nu àmọ́ bà méjì ọ̀bàgbọ́ yìí kì etí àmọ́ inú àmọ́ bàjẹ́ wọ́n wá kékeré fún yín pé kẹ́ ẹ mọ̀ gbọ̀ tiẹ̀ mọ́ kẹ́ ẹ dúró lójú ọwọ́ kan etí ìyá ìbí kẹ́ ẹ mọ̀ fọkàn sí tẹ́ ẹ bá tiẹ̀ wá ní tẹ́ fọkàn mọ́ tó ti tún tójú yín tí ń tapin torí máa mọ tẹfóònù tẹfóònù tó gbé omi sùn bọ́ lójú mi ẹ sì gbé ní ẹ sì sùn àdàbí ó sì tó pé yín lọ́wọ́ kẹ́kẹ́kẹ́ gbogbo tẹ́ ẹ wá sí gbọ́ròyìn àdàbíà ilé lọ tójú bọ̀ sẹ́yìn pé tí ọ̀tọ́ bá lọ bí tí wèé ti gbọ́ròyìn àlàáfíà àlàáfíà òjì náà sí wọ́n tọ̀ wọ́n ẹ bá lọ bí tí wèé ti kéde ayọ̀ irinwó ò ní kéde ayọ̀ lórí rẹ o ẹ ti bá lọ bí tí wèé ti yọ̀ fún yẹn wò ní yọ̀ fún o èmi kọ́ o bọ́lá òṣèré kí n máa sọ nìyí sẹ́ wòlíì o ẹ kíyè sára yín o ẹ mọ̀ lọ gbogbo àwọn ibi tí wọ́n bá ní ẹ mọ̀ lọ mọ́ o ẹ mọ̀ ṣe tí ẹ bá ní ẹ mọ̀ ṣe lọ́dọ̀ òkú kìíní ìrere o wà láì ẹ̀rù báyìí lónìí o mọ̀ ń kí n lé ní pé gbogbo àtúnṣọ́sìn tí àtẹ̀tẹ̀ mọ́ gbóyè mọ́ ní ó jẹ́ mọ́ kẹ́yìn sí o ibi wọ́n bá ní ẹ mọ́ lọ ẹ̀yin ìyá ẹ̀dá pàápàá yìí obìnrin ṣèké rẹ̀ ẹ̀yin obìnrin náà ní kọ́lọ́ sànù obìnrin náà tẹnu mọ́ ẹ jókòó yín jẹ́ ẹ ti ṣe lánàá lórí àjò Yorùbá nation ẹ mọ́ fàìsàn jẹ́ ẹ mọ́ fìnira jẹ́ Ọlọ́run sọ mi pé tí owó tà ń tẹ́ tà ń pariwo ó ní wà lẹ́nu iṣẹ́ tó ń ṣe ó ní ẹ̀ka fi Ọlọ́run lẹ̀ ó láwọn kan ní láàrin wa ó ní ó ní òun bú àbá wọn ó ní òun bú àbá wọn kọjá ìjẹ́bi tó ní kiri fi láàrin ọwọ́ aṣọ ti Abíọ́lá yẹn ó nígbà tí wọ́n parí ọ̀tẹ̀ ní ọ̀dà ọ̀dà ìlú òun ó ní sí ọ̀rọ̀ òun lọ́dà sí omi ni wọ́n ní omi ni wọ́n da bíbélì àbí nǹkan sí mẹ́sàsì sọ fún wọ́n ní omi omi àbí nǹkan wọ́n nígbà tí wọ́n lọ́dà tí wọ́n fi ń kú èrè tí wọ́n fi ń ṣe ìdájọ́ rẹ̀ tí wọ́n fi gbé kiri kankan tí wọ́n fi gbé gbèsè ẹ̀ oníṣẹ́ gbà wọn pa nìsí oníṣẹ́ tó gbélé lọ́wọ́ oníṣẹ́ ìrìn àjò náà dìde pé àníṣe ìṣe ọkùnrin ni mo fi rán pé kó tó àwọn èèyàn lẹ̀ ní ìpinnu iṣẹ́ tọ́lọ̀ ti gbé fún pé ṣùgbọ́n àwọn oníjẹkújẹ àwọn kéré kan ó lóun wá jẹ́ kí wọ́n lo gbàgbà náà lórí rẹ̀ ó ní ká wá wọ ọjọ́ tó kún gbogbo bí ìrìn àjò náà ṣe ní gbogbo àwọn tó lówó jùlọ president àti rò ó lè wò la fún ní ọjọ́ kan ṣoṣo ipe tá a fi ń sẹ́ni tá a fi ń ṣàjọyọ̀ fún pé à ikú Awólọ́wọ̀ yìí o àgbọ̀dọ̀ mọ̀ rántí rẹ̀ lọ́dọọdún ikú kínní president yìí o àgbọ̀dọ̀ mọ̀ rántí rẹ̀ lọ́dọọdún ó ní Abíọ́lá oníṣẹ́ títí láé ó làgbọ̀dọ̀ ó ní kò ṣeé gbàgbé ọ wá ti ṣe àkàwé jésù kristi fún mi pé nígbà tí jésù wá sí ayé tí wọ́n pa tó lọ ó ní kí a bá ṣe àwọn kìrìsìtẹ́ tá a bá ṣe kírìsì ọlá àmọ́tà fẹ́ ṣe kírísímàsì ìdí jésù ó ní bẹ́ẹ̀ náà ní ti abíọ́lá o ó ní gbogbo àwọn tó ń gba gbogbo ẹ̀mọ́ yàtọ̀ pé tó wò fún wọn sí wọn mọ̀ mọ̀ náà jùlọ ọbẹ̀ ó ní lọ́mọdé ọlọ́run sọ pé wọn kò lè jíyà ó ní wọ́n ti jíyà dọjọ́ ọkú wọn ni ó ní torí kò ní síbàlẹ̀ ẹ̀kọ́ fún wọn ó ní tàwa ni ọmọ náà ti abíọ́lá lọ́jọ́ òní ó ní iṣẹ́ tó fún wa ń ṣe lọ́wọ́ ó ní ta tó ń ṣe é mo ní ìyàwó rẹ̀ náà ni ọ̀tá wa ní sèbà mo lábíọ́lá náà ni ẹ̀hẹ́ ó ní sọ́kọ rẹ̀ wá pa ó ní sẹ́tò ti parí tó bo ọmọ Yorùbá ti kú jáde yìí tábẹ́rẹ̀ àdélé wa ó ní ta ni wọ́n tún wá mọ̀ dákọ̀ ó ní sọ́kọ rẹ̀ dákọ̀ mọ̀ dúpẹ́ onítìrì kí wọ́n mọ̀ tó fi Abíọ́lá sí i ó ní sọ́kọ rẹ̀ wá parun báwọn ó láwọn táwọn wá àwọn bíi àwọn ṣiṣẹ́ fa àwọn ènìyàn ilé ìlú òfúra nǹkan kan ó ní gbogbo tó ń kó ní wọn lọ́wọ́ ó ní sà ó ní èwo la jèrè rẹ̀ bẹ́ẹ̀ ó ní ètí ẹ bá bó bá ń gbẹ̀ mo ní lóòótọ́ ni gbogbo tí láwùlọ́wọ̀ sí lóòótọ́ àmọ́ ní lóòótọ́ ó léwo la dé bá bẹ̀ ọlọ́run sọ bẹ́ẹ̀ báwọn ọmọ Yorùbá ó ní èwo la dé bá bẹ̀ ní gbogbo àwọn aṣáájú wa tó ń sọ pé yẹn pé wọ́n gbà wá ó léwo la dé bá bẹ̀ ó léwo la jẹ́ ìdájogún bẹ̀ ah, mo lá àjogún kàkà tó lẹ́sẹ̀ bẹ̀rẹ̀ èmi náà mọ̀ dá sọ èmi náà mọ̀ dá wí o so lọ́ba sọ wípé ó ní sẹ́ẹ̀ni onírìnàjò tá à ní ó ní ẹni tó bá ní tó bá ṣojú torí yóò parí láì fi àpò asán ó ní ká fi wọ́n lẹ̀ ó ṣùgbọ́n tá ẹni bí ẹsẹ̀ kéde náà ni ẹ mọ kèmí ò lè kéde nǹkan kan mọ́ torí dáwà tiẹ̀ ń kan mí láti ọjọ́ ìta tí ń bá a bọ̀ téèyàn sì sọ ọkọ̀ bí wọ́n yẹn bá jáde wá ìdí àwọn ọmọdé kọ́ ló tó gbé fún wa mọ̀mọ́ yàrá rùn lẹ́sẹẹsẹ ọlọ́wọ́ àtúmọ̀ rẹ̀ fún wa pé à ìdí tó ń sọ pé kó sọ báyìí ni o ìdí tó ń sọ pé kó sọ báyìí ni o mọ̀mọ́ ò jẹ́ àdé sọ̀fìn ẹ mọ̀ jẹ́ àdìrà wa o mọ̀mọ́ ò sì wá lọ́nà ẹ mọ̀ jẹ́ àsìrà mo tó ké láàárọ̀ yìí gbogbo yín bá tẹ̀lé ọjọ́kòó níbi tí ẹ bá ní kẹ́ ẹ jókòó sí ibi tí ẹ bá tẹ̀lé ẹ̀mọ̀sọ̀ wá sọ ni ẹ já sọ ó ṣe pé ọ̀fẹ́ máa lọ sòfófó tó ọ̀fẹ́ máa sòfó kúrò nínú ìrìn àjò múfẹ́ẹ̀tì mọ́ kò tiẹ̀ bá wa torí kò sí bí ó ṣe lè lómi ilé ìsújú wọn ni mo pe alágbájá náà sí àjọ ìrìn náà ni ẹja lọ èmi ò ní kálá rẹ kẹkẹ tiẹ̀ nínú àwọn kìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọlé tí máa gbọ́ pé nìkan sá rẹ pàápàá àwọn tí wọ́n fọkàn tán àwọn tí wọ́n kò wọ́n dúró tán tó yẹ kó wò lè mọ́tò tó pé tí wò fíẹ́ sí tó lọ ju ti fíẹ́ ṣe làálàá tó yìí tí n bá gbọ́ ọ̀kan nípa yín ire ni màá gbọ́ pa yín tí màá yọ̀ sí o tí wàá máa jó bẹ́ẹ̀ tí màá bá yín sí ẹ̀yẹ o ṣùgbọ́n tí bá gbọ́ ọ̀kan nípa yín tí màá pé tí ọlọ́run sọ fún mi nípa yín ló bẹ̀rẹ̀ lórí ayé yín mo wá lè máa fàdúrà rẹ̀ lọ́wọ́ lẹ́yìn tí mo tó sọ fún gbogbo yìí àní ọlọ́run sọ pé ó ní ó lò ní ọlọ́run ṣẹ́ ó ní òní ọlọ́run tó rán mọ̀mọ́dún pé onítìrì ó ní òní ọlọ́run tó gbéṣẹ́ iṣẹ́ yẹn lé lọ́wọ́ ó ní ara la ó ní àpá ẹ̀mí ara ó ní ara bí ó lára pa ó ní àpá ẹ̀mí ó ní sọ̀wọ́ orí ìlémi lẹ́ni ó lànà wọn ló ń fi mọ́ ó ní kó wọ́n lè bá pé òun ni ọlọ́run ó nígbà wọn ti wá ṣe ṣe ṣe ó náà tá tí ó tẹ̀ náà wà bẹ́ẹ̀ gan náà sí ó ṣe pé ibi ayé àlàáfíà ni òní ogun ọlá ìjẹ̀gbẹ́ ní fún ọ mo ní kábíyèsí rẹ̀ wọ lọ èmi nìkan náà mo dá sọ o mo rẹ̀ nìkan o mo lọ dáná kò burú tuntun bọ wí kọ́lọ́ọ̀jẹ́ wọn gbọ́ ẹ̀wá tó gbọ́n tá a tó wí ní ìsìn ìradé ní òde bí olè lóru gbogbo bí ọba ti ní kọ́hún kọ̀ọ̀hún sí nàṣírẹ́ẹ̀tì nàtán níbi táwọn ọlọ́wọ́ ẹ̀sẹ̀ ló ń wò dé ó ní ẹjẹ́ wọn di àmọ́ràn ogun ó ní ẹjẹ́ wọn mọ̀ ṣe bó tí wọ́n ṣe ó ní ẹjẹ́ wọn mọ̀ ṣe ó ní ká fi ọkàn wa balẹ̀ inú tèmi bìlẹ̀ sílẹ̀ láti jọ mẹ́ta ó ní ẹjọ́ tó fi ní mọ́ dúpẹ́ tí mo bá ti bá sọ̀rọ̀ yóò sọ ìgbésẹ̀ tí wọ́n gbé fúnra ara tèmi gan pé báyìí káàsà lè ṣe inú mi ó sì dùn mo dúpẹ́ dúpẹ́ náà ni ọlọ́run fi gbé gbogbo orí ìkàbá ìjáde lẹ́nu tèmi àbí mọ̀ mi ṣe pásítọ̀ mo sì pé owó ṣe wòlíì o n ò tiẹ̀ lè ṣe ìrìn àjò mi ò jẹ́ mọ́ ṣùgbọ́n àwọn tọ́lọ́ wa gbé kalẹ̀ fún ẹgbẹ́ bí ìgbìmọ̀ yìí tí ó ń kún ọ̀mẹ́ ìlọ́wọ́ tí ẹjọ́ ń ṣiṣẹ́ yìí ọlọ́run tẹ́ ẹ bá dààmú olówó dààmú yín ó ní tẹ́ ẹ bá fòrò olówó fòrò yín èmi ọmọ wọn ni mo rí mi rí o ẹnì kankan wo rí mi rí kódà ní wọ́n pè mí sórí aago sí mo tiẹ̀ wà aráyè sẹ́yìn ní ráyè tèmi kéyìn òṣìṣẹ́ twenty fún wa lóyìn ayọ̀ yìí ti ń wákàtí wọn wákàtí kan tí wọ́n tẹ̀ sọ bìbì pé ah, àmọ̀tò ní programu ẹ̀tún jáde fáwọn èèyàn níròyìn ayọ̀ ká tún wá mọ̀ fòró wọn ah, ó yẹ káwa ní kákíyèsí ara wa o kákíyèsí ara gbogbo ọ̀rọ̀ òfófó dẹ́ gbogbo ìròyìn dẹ́ bàmú wá tí òun ròyìn àlàáfíà tí èso yẹn ìròyìn ayọ̀ ẹjọ́ jẹrà mọ́ nínú ẹ̀yin náà ní ẹjọ́ mọ́ kọ́mọ mú ìròyìn inú rírun kọ́mọ fi mú yín ẹ má yọ tírí lẹ́yìn ìyá rẹ o ẹjọ́ kò yí jẹ́ ẹ má lọ bí mídíà tí ọba yẹ kẹ ẹ lọ èmi tó fi kún ní o kò sọ bẹ́ẹ̀ kọjá kọ mídíà fẹ mi o ó sàlì kí ibi tó kálukú jẹ bá fẹlẹ mọ sọ wá sọ lórí àjò àwa tá a bá dó tẹni ká dúró sí yìí tá a bá sì gbọ́ lójú àwọn aṣíwájú tó ń gbé kalẹ̀ ní ká máa tẹ̀lé ló fi wá yàn án rẹ gbogbo àwọn tí mo lọ ọ̀dọ̀ wọn yí pé nígbà tó fi Awólọ́wọ̀ bó ti là ó dákọ rẹ fẹmi pé òun fi sí ibì kan ó ní òkú wá sí ìbú jáde ó ní sì wo àwòkọ́sí wákàtí gbàgbà láyé ó lọ yẹ̀gẹ̀rẹ̀ lọ síbi tó wò fi sí ó sọ wá rí nǹkan náà gbàgbé tọ́ lọ ó ṣe é ó ṣe kò jìyà rẹ̀ ó ní kò ní ìgbà tí wọ́n fi tì mọ́nu túbú ó ní kí lọ́la gbẹ̀yìn rẹ̀ ó ní lónìí ní sọ́ni gbogbo tí o ti fọwọ́ rẹ̀ kójọ ó lè wò la ní kójọ ń bẹ̀ ah ibi ẹ̀rù ti wá bẹ̀ náà nù ó ní sèdílé tó wá dojú ogun tó ń dojú kọ pé àlẹ́ ìrẹ́ ti sẹ́yì ó náà pààkì wọ́n ní pààkì ní wọ́n pààkì jì ó ní wọ́n pa ara ní wọn ò pa ẹ̀mí ó ní ìdílé yẹn ló gbéṣẹ́ yẹn lé lọ́wọ́ ó ní wọ́n ìsàsẹ́yẹgẹ rẹ̀ pátápátá ó ní gbogbo ẹ̀ tó wá torí wọ́n sá ó ní ó ní ó lára gbọ́n sọ̀rọ̀ káàánú kọjá tẹ̀lé torí láàárọ̀ yìí ìwé dákun ẹjọ́ torí ẹ̀yìn ẹ̀wé dákun ẹjọ́ pàápàá wọ́n ta ti rìn àgbè pọ̀ tọkàntọkàn ẹ mẹ́jà ẹyọkọ̀ ẹ mẹ́jà lọ bí tí òyà ẹ mẹ́jà pa lọ fi hàn sí yẹyẹ ẹ mẹ́jà lọ pé àwọn tí wọ́n ṣe ń bẹ̀ wọn ẹ mẹ́jà lọ pé ẹja tó wọ́n tí wọ́n fẹ́ ṣe lónìí kílẹ̀ bá ká ẹ dábẹ̀ ní forí kó tí ọ̀yẹ́ kẹ́ ẹ kó ẹ ní kíyà ìmọ̀dí o ìyà tí ọ̀tọ̀ sí wa àdìbọn jẹ́ o ó yà wọlé ẹjọ́ jẹ́ ìtọ́pọ̀ o

mo tún bẹ̀ yín o ẹ̀yin oníròyìn ẹ̀yin oníròyìn ẹ̀yin olójú olójú tó ju yín èrí nǹkan gidi tẹ́tí tí yín ọ̀fẹ́ máa gbọ́re ẹ kíyèsára yín o adélé bọ̀ bí olè lóru ọba ọba ló sọ bẹ́ẹ̀ ní àfọkànbalẹ̀ mo wá fi kọ gbogbo yìí pé gbogbo ògo ló yẹ ọ́ bàbá gbogbo ògo ló yẹ ọ́ bàbá ọlọ́run mo dúpẹ́ onítìrí gbogbo ògo ló yẹ ọ́ bàbá gbogbo ògo ló yẹ o bàbá.